الحمد لله الحمد لله رب العالمين أحمده وأستعينه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أرنك في الآيات eléyìí tá à ń bá lọ àwòrán alukur'an di sunna anabi sallallahu alayhi wa sallam ipò tí alukur'an àti sunna tó tọ́ ilé ayé sí nítorí kẹ́nifẹ́ sílàkà ó lè bá sílàkà kẹ́nifẹ́ kọ́gbọ́n ó lè bá kọ́gbọ́n àwọn àyà alukur'an pọ̀ jọjọ níbi tánàbí níbi tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ti ń ṣe àlàyé fún wa kí ni nǹkan tí ilé ayé jẹ́ àti pé pápá gan báwo ló ti ṣe kéré ma nítorí kí ẹni tí ó bá gbọ́n kọ́mọ́bà rẹ̀ pé ilé ayé yẹn ni ó tẹ̀ bàtì ọ̀dọ́ rẹ̀ níjókòó sí tí ọwọ́ á sì torí nǹkan tí máa tán mú kí nǹkan tí ò ní tán kó sọnù mọ́ ń lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa nínú súrọ́tù ali imran àyà karùnléní ọgọ́sàn wọn ni wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́run ní ìsẹ̀mílẹ̀ ayé ọ̀dàmà kankan bí ẹ bá ṣe ẹrù ẹ̀tàn jẹ àwọn olùmọ́ni ìtumọ̀ jíjẹ́rù ẹ̀tàn jẹ rẹ̀ òun náà ní kí nǹkan tí máa tán nìyí tonti bó ti ṣe rẹwà tonti bó ti ṣe máa ń tàn yìnrìnyìnrìn tó máa ń múni lójú múni lọ́pọlọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n á máa wò pọ̀ náà ni òun náà ní kókó ṣùgbọ́n kì í pẹ́ tán kì í pẹ́ tán máyà lọ́wọ́ Sa'id ibn Jubayr rahimahullah oní mata'ul ghurur ma yulhika an talab al ẹrù ẹ̀tàn jẹ́ wọn bá ń sọ nípa rẹ̀ òun náà ní nǹkan tó ti pé máa kó àìrójú báyàn níbi àti wọ́rùn. ẹrù láyé nǹkan kan ni tó ṣe pé téèyàn bá wò fínífíní téèyàn ṣe àyẹ̀wò eléyìí tó dọ́gba lórí rẹ̀ èèyàn rí i pé irọ́ lásán òfútu fẹ́ tẹ̀tí ọ̀dà máa ń kankan ni. lódodo ẹ máa gbádùn rẹ̀ yóò máa dùn máa yín àwọn nǹkan àgbádùn tó wà nínú rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ẹrù ẹ̀sán jẹ́ ni o nítorí pé kò sí bó ti ṣe lè dùn tó tí ò ní padà di nǹkan àbámà kò sí bó ti ṣe lè dáa tó téèyàn tara rẹ̀ tún dẹni tó fara kásá kó ìpájú àmì wò àrító. Al-Imam rahimahullah. wọn ní ilé ayé tẹ yẹn ńgbà lọ ń pè ni pé ta ẹrù ilé ayé a máa mi mọ́mìnì jẹ a sì máa mú sínà ẹrù ilé ayé tẹ rí yìí báyìí ilé ayé nígbà tí bá ń wò máa lérò pé ẹrù gbádùn náà ní lódodo máa rò pé lọ ní títí láéláé èèyàn máa bẹ́ ń bẹ̀ gbére kése yóò sì gbàgbé pé nǹkan tí máa pa tí máa parẹ́ nì. ẹrù ọ̀nà ní nǹkan tá à ń fi ń sàǹfààní gẹ́gẹ́ bí aké gẹ́gẹ́ bí ọkọ́ gẹ́gẹ́ bí àdá gẹ́gẹ́ bí abọ́ ọ̀bọmímú àbí abọ́ jẹun èyí yòówù ó lè jẹ́ kọ̀ àjáde mu gbogbo ń tà ń lò nínú ilé ayé ọ̀nà ni wọ́n ń pè lẹ́rù ilé ayé kì í pẹ́ tán ké lọ títí tí fi kpòrá mẹyàn lọ́wọ́ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir sọ Qatada ibn Du'ama as-Sadusi wọ́n ní mata'ul ghurur wọ́n náà ní mata'un matruk ẹrù kan ní tó ṣe pé bọ́pẹ́ bọ́yá ó padà náà ni tó ṣe kó an tadmahilla bi ahliha ẹ̀rí ẹrù ilé ayé kò ní pẹ́ kò ní jìnnà yóò fi di ńtọ́ bọ́ mọ́ àwọn ẹni tó ní lọ́wọ́ táwọn ẹni tó ní náà ó fi bọ́ mọ́ náà lọ́wọ́. bí àwọn lọ yẹ kí ọmọ èèyàn kó ronú dáadáa kó o mú nínú ilé ayé yìí ẹnjẹ́ ọ̀ràn ọ láti tẹ̀lé tọlọ́run lódiwọ̀n abọ́ bá lágbára ma má jẹ́ kí ilé ayé ọ̀tàn jẹ kọ́ wá ti torí rẹ̀ kó wọn kàwọ́ náà kọ́ nínú àwọn ọ̀tọ̀ ọlọ́run tí ò ṣe tọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ nínú suratul ankabut ayé kẹrìnlélọ́gọ́ta oni wa ma hadhihi alhayat wa ma hadhihi alhayatu ad-dunya illa lahun wa la'ib ìgbésí ayé yìí ọ̀já máa ń kankan bí e bá ṣe akọ àìrójú bá ní másẹ̀ntì yóò ṣe ní láǹfààní àti eré lásán bí ayé ti ṣe rí nù ọlọ́run fún wa ń ro nínú àyà yìí gẹ́gẹ́ bí ilé ayé bó ti ṣe yẹpẹrẹ tó ó sì ń fi yé wa nínú àyà yìí bó ti ṣe jẹ́ pé kò sí bí ọjọ́ ayé ó ti ṣe gùn tó bí ẹrù gbádùn inú rẹ̀ ó ti pọ̀ tó yọ padà tán lọ́jọ́ kan náà ni àyà yìí ọlọ́run bá fi hàn wá pé ilé ayé kò ní máa bẹ láéláé àti pé òpin nǹkan tí ń bẹ ilé ayé yẹn. Ojú nǹkan kan lọ bí ẹ bá ṣe ẹrù ẹ̀tàn jẹ èyí máa tán mi ìyẹn jẹ láti ṣe tí ó ṣe láǹfààní njẹ́ ó jẹ́ kéèyàn bá rere pàdé ilé ayé a jẹ kéèyàn o ó jẹ́ kéèyàn yẹra fún gbogbo aburú ilé ayé jẹ kéèyàn yẹra fún ilé ayé ọlọ́run tó ní kọjá máa kankan àfi eré lásán kí là ń pè léré nínú ìgbésí ayé yìí kò sì ní fadáadáa wá fún eléyìí tí wọn bá pàdé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọlọ́ni wa inna dara al-akhirata lahiya al-hayawan ẹ̀rí lẹ́gbẹ̀yìn ọ̀la gbẹ̀ndà kìyàmà òǹgàn ilé ìsẹ̀mí ní ìsẹ̀mí gidi nítorí pé ìsẹ̀mí láéláé òun náà ní tàlùkìyàmà èèyàn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní kún bẹ́ẹ̀ èèyàn ìyẹn ọmọ abẹ ni kò ní sáìsì má òun gángan ní tàmí òdodo ọlọ́ni law kanu ya'lamun tó bá ti pẹ́ yẹn yẹn bá mà ní gbégbèsè ayé ọ̀dà máa kankan ìgbésí tàlùkìyàmà ọ̀nà ní ìgbésí ayé eléyìí tó nítumọ̀ nítorí pé òun ló máa ń sẹ́bù sílé ayé máa parẹ́ ni tó bá yẹ kó àwọn mà pé sẹ̀mí tàlùkìyàmà ní sẹ̀mí òdodo nítorí dájú ni pé gbogbo wa àbá fún èyí tí máa ṣẹ́kùn yẹn lọ́lá lórí èyí tí máa parẹ́ lọ́nà ẹlẹ́dàá wa ó tún sọ nípa ilé ayé nínú àyà mi nínú súrọ́tì Najm àyà kọkàndínlọ́gbọ̀n sítọ́gbọ̀n ọlọ́ni fa'arid amman tawalla an dhikrina wa lam yurid illa al-hayata ad-dunya dhalika إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى الله نرى النبي صلى الله عليه وسلم kọ̀yìn sí àwọn ẹni tó ṣe é gbé àwọn náà tákìtì papọ̀ sí ìrántí ọlọ́run wọn ò kí alukurani wọn ò gbọ́ alukurani wọn ò tẹ̀lé alukurani wọn ìfẹ́ gbọ́rọ̀ ọlọ́run kọ̀yìn wọn látàrí ipá wọn náà tákìtì papọ̀ sọ̀rọ̀ ọlọ́run àwọn ata ni àwọn ẹni tó ṣe pé yàtọ̀ sí pọ́n tákìtì sí pàkọ́ wọ́n tákìtì pàkọ́ sọ̀rọ̀ ọlọ́run walam yurid illa al-hayata ad-dunya àwọn ẹni tó yẹ pé wọn ò fojú sùn kankan àfìsẹ́mílẹ̀ ayé nìkan ni wọ́n wá dhalika mablaghuhum min al-ilm ọlọ́run ní òpin ìmá tí wọ́n nu o àwọn rò pé tá a bá ti ráyé gbogbo orí la ti rí pàápín ìmá wọn nu wọn ọmọ nǹkan kan olódo ni wọn wọn rò pé bá ti yẹ̀yàn ọ̀run náà yẹ إن ربك هو أعلم بمن ضل عن سبيله ọlọ́run olúwa ẹlẹ́dàá rẹ̀ òun náà lọ́ba tó mà nípa àwọn ẹni tó ṣìnà kúrò lójú àná rẹ̀ wa huwa a'lamu biman ihtada òun náà ló tún mọ àwọn ẹni tó mànà nínú àwọn hàn pé ilé ayé máa ń kankan ta lọ́lọ́run ní sí. àwọn náà làwọn ẹni tó ṣe é pé àwọn náà tákìtì ọlọ́run wọn yìí gbọ́rọ̀ ọlọ́run yìí tẹ lọ́rọ̀ ọlọ́run wọn yìí kọ́rọ̀ ọlọ́run wa lam yuridil hayata dunya ẹjọ́ pé ọwọ́ nǹkan àfìsẹ́mílẹ̀ ayé yìí nìkan ọlọ́run ní ká nàbì sallallahu alaihi wasallam kọ́kọ́ yìí sí wọn. nǹkan tó ń wá nítorí fálà fún tó tẹ bá ti nítorí irú rẹ̀ ọlọ́run ní yìí sí irú rẹ̀ tọ́lá ní bí ó sì torí rẹ̀ kọ́kọ́ yìí dúró rẹ̀ ọlọ́run wa tún sọ fún wa nípa alẹ́ ayé bí òtún ẹja máa kankan kìí ṣe téèyàn máa dunnú sí kìí ṣe téèyàn máa kólé kàn ọlọ́run ní allahu yabsutu rizqa li allahu yabsutu rizqa li man máa bá rìsìkì tó bá kọ́ha káyọ̀ ọmọ gbà kó fún fẹ́ni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ wa farihu bil hayati dunya àwọn ń yayọ̀ pọ̀rọ̀ wọ́n ń dunnú sílé ayé wọ́n ń dunnú sí tẹ̀mí táyé wa mal hayatu dunya fil akhirati illa mata' ìsẹ̀yìnlẹ̀ ayé tá a bá wò sí tọ̀run kọjá máa kankan àfẹ́ ẹrù ẹ̀sán jẹ ẹrù ẹrù gbádùn rondo ẹrù gbádùn kékeré tí ò débì kan bẹ́ẹ̀ ni gbogbo ìsẹ̀mílẹ̀ ayé yìí ńlọ́jẹ́ nítorí ẹrù sẹ̀mí ilé ayé kìí dùn dùn dùn kọ́mọ́ padà kan kìí pọ̀pọ̀pọ̀ kọ́mọ́ padà tán kò sí bí ẹrù ilé ayé bó ti ṣẹlẹ̀ tó kí ọmọ amúyàn lójú yọ padà sá kí wọn á ní bẹ́ńbẹ́ tó fi wá jẹ́ kó nìkan náà ìní wọn máa ṣe wá ó tiẹ̀ ní ronú nípa kókù ńjọ kan tó bá ti sọ̀rọ̀ kúlé tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sàkó má pè kú wa torí kò sí lágbègbè yìí kọ́mẹ́tẹ̀ kó wọ́n ló pè tọ́mọ ti sọ̀rọ̀ ọkúlẹ́tì rẹ̀ ọkàn rẹ̀ ọbàjẹ́ ìgbẹ́ bẹ̀rẹ̀ sí ní ti ẹlòmíì lójijì nítorí pé kọ̀fẹ́ kú tẹ̀sí ma pé ilé tiwọn ilé tiwọn etí kù ni torí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí bàbá rẹ̀ ń bẹ láyé ilé wọn ò ní kú ní ilé tiyín máa tanra rẹ̀ dànù ilé ayé yìí báyìí ọlọ́run dání lẹ́yìn kò sí gbogbo ntọ́lọ́ sì dá lẹ́yìn kò sí àìsí náà ni ọgbẹ́yìn rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún ní fama mata'ul hayati dunya fil akhirati illa qalil gbogbo ẹrù ilé ayé tá a bá wò sí tọ̀run bíntín báyìí ó ké kọjá mọ̀ nkankan kò séèrì gan lẹ́gbẹ̀ẹ́ tọ̀run níbi tó kéré dé ambọ̀sibọ̀sì pàwọ́ àpọ̀jọ́jú. bílẹ̀ ayé ti ṣe rí nu o ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nípa alẹ́ ayé nínú suratul Hadid ó ní i'lamu annama al-hayatu ad-dunya la'ibun wa lahwun wa zina wa tafakhurun baynakum wa takathurun fil amwali wal awlad kamathali ghaythin a'jaba al-kuffara nabatuhu thumma yahiju fatarahu musfarra. ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور قلوا هل هذا وأني داجو بسم الله يو جامن كاكا bí ibà ṣe eré lásán àti ntí múni pa ìrojú فني ẹnití ẹ mú ní kó àìrójú níbi àti jìnnà sí ní ó kó sùn tábà ni ọlọ́ni ọ̀sọ́ lásán nílé ayé jẹ́ ó sì jẹ́ ibi tẹ́ ẹ ti máa ṣe fáàrí láàrin ara yín tẹ́ ẹ ti máa fi owó tèmi pọ̀ ju tiẹ̀ lọ ọmọ mi pọ̀ ju tiẹ̀ lọ tẹ́ ẹ fi máa ṣe yàrá síra yín ilé ayé ò jù bẹ́ẹ̀ lọ ẹ rí i pé nǹkan sọ ọ náà nílé ayé ẹgbẹ́ nínú ilé ayé yìí àwọn yẹn máa ń ṣe fáàrí síra wọn wọ́n ojú mi ó tiẹ̀ tó mi à ń bọ̀sibọ́sí pé ó jù mí sówó lọ fẹ́ sọ pé oníjó ńlọ ni àbọ́lá sọmọ lọ fẹ́ sọ pé òbíjó ńlọ ni àbíyàwó ló kójọ jò ńlọ tẹ́lẹ̀ lọ fẹ́ sọ ikọ̀ ọkọ́jò ńlọ ni àbí mẹ́tò níta máa fi ilé ayé sẹ́nu ọlọ́run tó dá wa onítúwàsírí wa báyẹn. táwọn náà sì máa kódodo ni kò sí irọ́ ń bẹ̀. ọlọ́ni ilé ayé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń lò àti ní tí ìtumọ̀ rẹ̀ já sí kò yàtọ̀ sí òjò. òjò tó rọ̀ lẹ́yìn ìgbà tí kí ìyàn mú tó dáadáa òjò yìí wá rọ̀ ọrọ̀ wá bí wọ́n sí. ó tura ó ṣẹlẹ̀ láǹfààní ó wá mú àwọn nǹkan ọ̀gbìn jáde. àwọn èso lóríṣiríṣi àwọn èso tó bá mú jáde àwọn arúgbìn tó tara rẹ̀ hù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àgbẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní jọ wọn lójú dùn mọ́ wọn kọ̀pẹ́ kò jìnnà làyípadà bá dé tí àwọn irúgbìn tí ó mú jáde yìí báyìí lọ́ba di nǹkan tí yeye lẹ́yìn ti jẹ́ olómi kọ̀pẹ́ kó dìnnà lọ́ba di ń tọ́gbẹ́ ó di ń tọ́gbẹ́ fúrúfúrú ó di ń tó ṣe pé atẹ́kùn ti ń fẹ́ ó ń re lọ́rùn ó ń re lẹ́pa ó di ń tààrí má ń kú dànù àfi bí èlùbọ́ lọ́ba wa di lọ́la gbẹ́ndé ọlọ́ni ìyá ń àforíjì látọ̀dọ̀ ọlọ́run sì tún wa illa mata'ul ghurur sẹ̀mí ilé ayé jaman kankan o yàtọ̀ ẹ̀tàn jẹ lásán. àyà yìí fi hàn wá ṣé bẹ́ẹ̀ náà rí wọ́n fi gidigidi wọ́n wa wọ́n ń wa àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dàgbà egun apá wa le egun ẹsẹ̀ wa yi. yí adẹ́ntó sì pé le bẹ́ àìfò láti lè pẹ̀tẹ́sì sílẹ̀ láì pa afẹsẹ̀ rọ ambọ̀sibọ́sì pa àfẹ́gun dá ọ̀rọ̀ ní tọrọ a ti máa ran agun a ti máa ti kúkú pété wà lè jẹ̀sẹ́ lu ìwọ yìí kan náà tọ́lọ́wọ́n bọ̀ bá lu ọ̀pá nígbà tó wà lọ́dọ̀ kásùn kájí kásùn kájí ọ̀padà dẹni tó ṣe pé mo lè fò mo lè bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní lódiwọ̀n mo lè wí mo lè sọ ọ bẹ̀rẹ̀ sí ní fún ní ìjánu èmi ní èmi ní èmi ní yóò di pa afẹ́ ọkùn. wọ́n máa ní ọ̀dá sọ̀rọ̀ ọmọ pé ọ̀rọ̀ ń gbà ronú ìwọ náà bẹ́ẹ̀ ni ọ̀padà dẹni tó ṣe kójú rẹ̀ ń dán ojú ń fa bàmú láì kọ́là ọ̀dẹni tó ṣe gbogbo rẹ̀ ó lè ṣe má tó ṣe pé ìgbà tó ti lágbára wọn náà ni padà máa bàbá bàbá ẹ rọra ń àwọn òkúta wọn máa yọ yan tó ṣe pé ọmọ apò ọmọ abẹ lórí òkúta ni tí nǹkan kan ò ní sí ọ ìwọ náà lọ padà dẹni tó ti pọ̀ ń tẹ̀pá yọ máa di pé àti ìwọ àti pọ̀pọ̀ ọwọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ máa rẹ ṣubú ọ máa ṣubú sàǹsàn wọn máa ọ wọn máa ṣe ó máa dé fún ọ ọlọ́dà ọ náà lágbà ìwọ náà ni tó ṣe pé àwọn bàbá rẹ ọ̀gbọ́n lójú rẹ má àwọn ìyá rẹ gọ̀ láàrin kan lójú rẹ wọn náà lọ padà dẹni tó ṣe pé ó tún máa sọ fáwọn èèyàn pé àwọn ọ̀gbọ́n o ẹ̀yin ọmọ wa ẹ̀yà wa lọ́gbọ́n o ẹ̀yà wa ńlákàì ọ̀rọ̀ jẹ́ ìdójú sí mi ìwọ náà ni tó ìwọ náà lọ padà dẹni tó ṣe pé òní dálé gbóúnjẹ sẹ́nu má wọn mọ bọ gbé sẹ́nu ni òní dálé tọ̀ má tọ́ọ̀ bá rẹ́ni tẹ̀lé ọ lọ bí tó ti fẹ́ tọ̀ kó tó débi tó ti tọ̀ ó ti tọ̀ ara gan gbà mí gan ó tún su ara ìwọ náà nì tó ṣe é pé gbogbo nǹkan ò lè dá ṣe lónìí àsìkò yẹn ń bọ̀ tó ṣe pé òní lè dá ṣe má ebi ilé ayé yìí náà ni kí wọn á ní nǹkan náà ti ń jọ ọ lójú kí ni nǹkan náà tó sọ di bàbàrà nulẹ̀ ayé ibi wá jẹ́ pé kàkan ọ̀wọ́ ń dì má. òun wúra rẹ lónìí wọ́n padà dẹni tó ṣe pé yóò di nǹkan àánú lọ́la sẹ́fẹ̀yìn náà mọ̀ pé owó lé ayé kó náà ṣe rí nù àsìkò kan là ń kójọ àsìkò kan là padà kójọ ó yìí wá pọ̀ ó tún pọ̀ sí ó tún pọ̀ sí ó tún pọ̀ sí ẹni tó lówó gan an kò ní lè ṣàkáǹtì fún gbogbo owó tó ní èyí tó bá dáa nínú wa yóò sá máa pé ọlọ́run sá ràn mí lọ́wọ́ láti lè máa dúpẹ́ fún ọ lórí oore ńlá tó ṣe fún mi yìí owó yẹn ọ̀ ń mú nínú rẹ̀ ọ̀ ná nínú rẹ̀ kọ̀tán ọ̀ ń lò nínú rẹ̀ ọ̀parẹ́ àsìkò kan máa ń bọ̀ tó ṣe pé owó yun yọ padà di nǹkan tó ṣe pé kò sí mà ṣe báwa náà ń mà èèyàn púpọ̀ lájọ ń gbé láyé yìí lọ́wọ́ ẹnu wọn bá bọ́jú ayé kálukú wá ti ṣe ma tó ti pé olówó ńlá ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti dolówó àtijọ́ wọ́n sì ń bẹ láyé bọ́lọ̀ wọn bá sì ti pààyàn ò lè para rẹ̀ tó a sọ pé ojú ń tì pẹ̀lú táwọn èèyàn máa wí ń polúwa rẹ̀ kó ti lówó rí kò lówó má ìbílẹ̀ ayé náà ni ẹlòmíì lówó bó ti ṣe lówó ń tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí ní ẹni tó ń kà kún lówó má báyìí tòyọ́ wàá dàbí pé kò tiẹ̀ fìgbà kan lówó rí láyé kí ló dé nítorí pé níta ń pè lólówó àti níta ń pè lówó nígbà kan tá à ń fi ń pò ń lólówó àwọn èèyàn ti sún síwájú jù bẹ́ẹ̀ lọ nítorí pé gbogbo owó tí wọ́n lò ní nàní sí sáńkì ọlọ́lọ́wọ́ tó ń fi ṣe fùkẹ́ tó ń fi wọra rẹ̀ ti ń jọ́ lódùn gbogbo ẹ̀rí ká pé bọ́yá ó ní five hundred million wọ́n ọmọ ẹtí mo ní ni half a billion naira kò burú sẹ́mi ọba ti kú sábà sì ń bẹ láyé ẹ rí i pé láyé yìí náà la wà tó ti pé ìwọ tó ń kó half a billion count lọ́ọ́ gbọ́ pé ọmọ anú rẹ̀ tọ́ ẹ fi jù lọ yóò lé lógún ọdún yóò ra mọ́tò ẹyọ kan péré ní half billion naira tó sì jẹ́ pé gbogbo titi wa gbágungbàgun náà ni ó gbèsè àmọ́ a fi áá ah, ah, mọ́tò ẹyọ kan ẹ̀ bọ́dá gbogbo gbàtẹ́yìn sọ pé lówó yẹn owó ò tí ì àbí ya ẹnu báyìí ọ̀dọ̀ wa lọ́wọ́ sí ìwọ náà bá di pé òun ṣe jẹ́jẹ́ ẹnìkan á aláàdì àmọ́ pé ah, ah, ọlọ́mùbó yín láti rí ẹ̀yin lẹ́ lówó láàrin wa ẹ dákun ẹ dákun ẹ má bù mí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bú ni lónìí gbogbo sáà à ń pè lówó lọ́mọ kan fi ra mọ́tò ń jẹ tapá àbẹ ẹ̀rí kan bẹ́ẹ̀ ókè ń gbà ń bá lọ kó àfẹ́ bílíọ̀n tí mo bá fi mọ́tò kan ọlọ́run tọba ya ayé tí ń jọ lójú yẹn padà dì tàn yóò di wípé láìsí ikú rẹ wọn máa kọ́ ọmọ tàn wípé olówó ń gbà kan kò lówó má owó ti fi ilẹ̀ ó ti lọ gẹ́gẹ́ bí ọlá náà ṣe máa fi yàn án lẹ̀ tí ó lọ yóò fi ọ́ láàyè yóò bọ́ kúrò lọ́dọ̀ rẹ ó wá dàbí ẹni tó bọ́ sọ kúrò lọ́rùn sísìn bẹ́ẹ̀ láyé. torí pé ọlá yẹn ti lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé ayé yẹn kìí ṣe ń tán máa ń tẹ́ bàtì kìí sì ṣe ń torí pé ìwọ rí lónìí ọmọ wa wò yí pé ọlọ́run ọ̀dẹ́ lomi torí pọ́wọ́ rẹ lọ́kàngùn sí lónìí bọ́mọ wo pé nítorí pé àwọn èèyàn yóò kú ńlọ́fà làwọn ò fi rí mú ẹni tó ọgbọ́n tó bóyá ni ó tó méjì nu àwọn èèyàn gbogbo wọn gbọ́n jù ọ lọ. ṣùgbọ́n lọ́wọ́n abẹ ti arọ ọgbọ́n lárízìkì àkọọ́lẹ̀ lárízìkì ń bá yí torí ilé ayé èsè ń tá a máa tẹ́ bàtì jàmá ìwọ́n mi ìyàn ó yẹ kó lọ bẹ̀rù ọlọ́run ó sì máa pé ilé ayé yìí báyìí kọjá mọ́ nǹkan kan lọ́dọ̀ Allah kìí ṣe nǹkan kan bàbàrà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé. wọ́n yìí ṣe ọlọ́run níbi kajúlé ayé lọ ara ń tọ́sọ ilé ayé di yẹpẹrẹ nù ilé ayé nìkan náà ti máa sẹ́lọ̀ wọ́n yìí sẹ́lọ̀ ń tọ́ba di ní àlùkìyàmà ilé ayé ọ̀nà àlàyé tán ti sẹ́lọ̀ bákan náà nínú tó tún sọ ayé di yẹpẹrẹ ni pé èèyàn ò lè rí ní ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà àyàfi kéèyàn palẹ̀ ayé tì náà t'ọba ọ bá ayé máyà tọ́ wà máyà ó lè rí ti ń bẹ lọ́dọ̀ ọba gbà. torí ẹ ajẹ́kẹ́lé ayé nǹkan yẹpẹrẹ ni. eri rí bó ti jẹ pé aláàárẹ̀ yọ́ọ́ máa gbọ́ oúnjẹ jẹun fún yọọ ma máa jẹun nítorí pé ebi burúkú ń pa ṣùgbọ́n bí ṣe jẹun oúnjẹ dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí máa ń fẹ́ ilé ayé bàbá wa ilé ayé má yà ìjọsìn kan ò sí tí ó dùn mà sọláàtì ni zakati ni hajj ni sèyàmù ni kásẹ dáadáa ni káfòrò àwọn èèyàn láti ṣe dáadáa kákọ bàjẹ́ fún wọn ọkọ ò sí tí ó dùn mà kò ní rí adùn ìjọsìn láéláé lópin ìgbà tó bá jẹ́ pé lé ayé ló fi sọ́kàn ìdí nu dábìlì pé gbogbo ìjọsìn tá à ń ṣeun nínú Islam asúnini fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ìjọsìn yẹn ti sún wọn torí pé lé ayé ló wà lọ́kàn wọn ẹnikẹ́ni tí lé ayé bá ń bẹ lọ́kàn rẹ̀ gbogbo ń tà ń ṣe níjọsìn kò ní tẹ́ lọ́rùn gbogbo ìjọsìn tá à ń ṣe yóò máa bà lọ́kàn jẹ́ ni yóò máa fi ẹnu yóò máa fi bú imam yóò máa fi mú yóò máa fi bú imam ara ẹ̀sọ̀ láti ti ń kún jù náà káàní kí la fẹ́ fi gbà àlìjáná la fẹ́ fi gbà ìwọ ọmọ tí wọ́n fẹ́ fi gbà nítorí pé tába bá parí rẹ̀ tán òun ní fún lẹ́ńfúlọ́pù owó iná lè kí la fẹ́ fi gbà ẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán fún mọ́sálásí kí ló dé ẹ̀ ìmáàmù yẹn máa ń fa sọ láti gùn jù torí pé ilé ayé lọ́wọ́ alẹ́ mi tiẹ̀ tó bá sọ pé wọ́n ń pín ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí kálukú wa gba tiẹ̀ bọ́ọ̀bà ju wákàtí mẹ́wàá kí tiẹ̀ o tó kàn tó bá sàdájú pé yọ kàn wàláhì àwọn ọ̀rọ̀ tó dùn lọ́ọ́ máa sọ gbogbo àwọn àtàn gbogbo àwọn àlọ́ tó dùn gbogbo àwọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní sú wọn kò ní rẹ̀ wọn tẹ́ wákàtí mẹ́wàá àmọ́ fi ká lọ ká sánà abọ́run ó ti dá dáyò ní bàjẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa finú wọ́n máa gbanú wọ́n máa sùn tètè lórí rọ́ nítorí pé àwọn ọ̀fẹ́ sin lọ ilé ayé lọ́wọ́ àlọ́kàn wọn bá a ti ṣe dá a mánu pé sílé ayé lọ́wọ́ àlọ́kàn lágbájá àbí kìí sílé ayé lọ́wọ́ àlọ́kàn wọ́n ti ti àkólé kan lé ayé nkọjá sísọ wọn ò ní rí ìdùnnú kankan nídìí ìjọsìn ẹ̀rí tí ọmọ sọ pé ń dòrò ọmọ bọ́ọ̀nà yọ náà rí i. Ah! ìpọ́njú yìí pọ̀ oyin ah! dàrún amẹ́bí tá a ti ń jẹ fufu ẹgbọ́rọ̀ fufu fa òun bẹ́ẹ̀ ló ń gidi kan táàrí rú ẹ̀rí ọ́ àti torí fufu ọmọ afẹnu yẹgẹ mẹ́rin nu wòyí ìjàrún ẹgbọ́rọ̀ wòyí ìjàrún tá a ti ń jẹ fufu ṣé eléyìí ò ní bara jẹ́ kí rọmọdọ́nà tó tán na lẹ́sìn máa gbọ́ àwọn kíkí burúkú kíkí tí ọ̀dá ó lè yẹ ẹgbẹ́ àti lọ́rẹ̀ ẹgbẹ́ àti lọ́rẹ̀ kásáàtì kọ́ máa lọ ó sólú ẹ̀ subhanallah kí ló dé kí ni láàmú wá pé ilé ayé olókọ́lé sí wa lẹ́nu ilé ayé olókọ́lé sí wa lọ́kàn òun là ń ẹ̀yà fúnni rádaràdà kéé fún lówó yà délé ayé èèyàn bá ń bá àfi tọ́ wáyé pé wọn náà kúkú gbádùn ni wọn náà máa bá gbé ní arúnà tọ́jú wọn bá ti ń bẹ nìkan jẹ́ wọn ò rí gbà rẹ̀ ni tọ́ máa ń rí gbà lọ́dọ̀ rẹ̀ kọjá ìbílísù rọ̀jìm ah, èèyàn dáadáa ni bàbá ọmọ

yóò ti máa dààmú pé jọ làràfọ́ òde gan torí ojú ti à ń ro mí àwọn ọmọ tí mo fi lé ok ọmọ mumu lọ́wọ́ nìwọ ló fún lọ́mú ó fi ń kojú ń rọ ẹ sì pẹ́pẹ́pẹ́pẹ́ ń di àwọn owó òfò yìí náà ẹ wá débi tó ti yẹ kẹ ẹ bọ́ aṣọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kẹ ẹ gbá sọ dáadáa mí wọ̀ kẹ tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kẹ sí ronú kẹ pé ayé yìí kò síbi tá à ń gbé lọ. apàdà kú ń bẹ̀ lọ́jọ́ kan ni yóò tún ti máa sọ pé ojú kódà lójú òun bí kí wọ́n ti sọ pé káwọn ọmọ padà wálé ni subhanallah so ó túmọ̀ sí lé ayé yẹn òun ló tẹ́ bàtà àwọn èèyàn lọ́kàn púpọ̀ púpọ̀ ẹ̀yẹn náà máa wo tàbá àánú mọ́ṣáláṣí bó lọ́kàn wa máa balẹ̀ tẹ́bí bíi ẹ̀rí pé náà ló sún ọ̀pọ̀lọpọ̀ náà débi pé kásá máa dírẹ́sì mọ́ṣáláṣí lóríṣiríṣi kí wáyà tó ń bá wọ ọbẹ̀ wọn ò fi ní fẹ́ẹ́ máa tètè sájáde lóńtí pé lẹ́yìn náà tó ta kò fi ọlọ́ tàbá wá wà ń ṣe bí ọmọ níbi tá ti ń gbá bọ́ọ̀lù ta ni máa fẹ́ lọ ọ̀sẹ̀ tí máa fẹ́ lọ àjàjà pé kòrónà kan wà lóde ní ìtẹ ẹ àfún yín láǹfààní ẹ wá wòran bọ́ọ̀lù ẹlòmíì ti fẹ́ bọ́ọ̀n á àwọn àti wo bọ́ọ̀lù àkìlọ́ ń ṣẹlẹ̀ báyẹn subhanallah síbá yóò ṣe wá máa lọ nánu irú wa náà lákùnrin àwọn sọ pé janna tán wá harira àà ọ̀fẹ́ ni janna ni ó sì sí àlùjáná ó sì fẹ́ wọ̀ ilé ayé yẹn òun ló tẹ̀bà sí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn ẹ̀sìn ọ̀já mọ̀ nǹkankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ yìí náà rí bá a ṣe máa yára wá síbi ìjọsìn ọ̀pọ̀ ẹ̀máyé lọ́mọ̀ pé wọ́n wá júmọ̀ àlónì kò tí ì dìde níbi tọ́wà wọ́n lè máa sọ yìí pé hàn engine tá a sọ ya gbọ́dọ̀ dé padà náà o gbọ́dọ̀ dé padà bí raka ọba tiẹ̀ bọ́kọ́bọ́ ń mm, bí ọba bọ́kọ́bọ́ ọmọ lè máa fẹ́ ẹ bàtà shahud ẹ bá ti bàtà ya nǹkan bẹ́ẹ̀ o júmọ̀ lọ ó tún dẹ̀yìn jọ méje mí kó mi wa oríire rẹ̀ ní fi ń ráre wọn àsìkò tí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ń ẹ ní lọ mọ́sálásí ni àfẹ́ǹtì ah, ọ̀gàn ẹ̀yin mà pé ọ̀gàn kí ló dé tẹ́ ẹ pò ó ní ìgbà tó jẹ́ pé déédéé ìgbà lọ ẹ̀ gba mọ́sálásí lọ. ẹ̀ ń fi àlùkìyàmà yín ẹ̀ ń fi ń ṣeré. ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹ ọmọ tá a mọ̀ mọ́ mùsùlùmí tó tún di bàbá tó yẹ kó máa ṣe Islam ẹlòmíì ń bẹ lórí pé wọ́n ń rólé báyìí lónìí. Ah, bàbá alágbájá àsìkò sọ̀lá ẹgbẹ́rún bí ìgbà tí wọ́n sọ fún lè máa ń pè má gbé sọ láti o ó dìgbà tá a bá tó dé tá a bá rólé náà láago márùn-ún rọ̀lẹ́ àbí òye ìgbà náà láti jùmọ̀ ọ̀daràn tí sọ aráyé yòókù dọ̀daràn. so eléyìí ń túmọ̀ sí pé a kẹ̀sìn wa kún kankan a fọ̀rún pé nkankan ó sì jẹ́ pé ikú ó ju agbára wa lọ iná ló fà á ló fi jẹ́ pé tọ́ kò sọ́gbọ́n tá a lè dá sí i á kú ń jọ kan náà ni tó tá a bá ti wá kú yẹn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn wọ́n rọ abẹ̀rù ọlọ́run di naanị náà ni o lẹ́yìn rẹ̀ pé ọ́ ah, lọ́gbàdá kú ó mà ṣe o lọ́ba tán. wọ́n ń ṣe lánàá wọ́n tún padà di rẹ̀. ètò túmọ̀ sí pé ayé nìkan òun náà lọ́kọ́lé sáwọn èèyàn lọ́kàn ọ̀rọ̀ nípa ọ̀run àti kí pàdé ń bẹ̀ ọjà mọ̀ ń yé wa bó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka ọ̀rọ̀ ọ̀run kún kankan ayé yìí náà ni tí wọn bá gbéra rẹ lórí àtẹ tó gbéra rẹ lórí òṣùwọ̀n ò ní sí wọn. ọlọ́ni alhaakumut takathur hatta zurtumul maqabir. akójọ akójọ afẹ́ẹ́dì kòkó bàbá àtàkù afẹ́ẹ́dì gbàdàrú nínú ilé ayé yìí ọlọ́run ló ti kọ́ àìrójú báyìí o ó ti kọ́ àìrójú bá yín bí àṣìṣe tọ́lọ́run eléyìí òkú káàtà pé ká máa ṣàlàyé ẹ̀ gbogbo wa ẹ já wò gbèsè ayé wa ẹ wò gbèsè ayé mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ yín báwo ni gbogbo èèyàn ṣe sẹ́sì wọn kẹsìn kún kankan wọn kẹsìn kún kankan ayé tí ò ní gbé wọn dé gán òun náà ní kálukú fálàfù ọlọ́ọ̀lẹ́ wa ayé bẹ lórí àpò ayéjọ afẹ́ di bá afẹ́ di kòkó bàbá sáà sùn hàtí àzọ́tòmùlùmọ̀kọ́ bẹ̀rẹ̀ títí tẹ́ fi wá dára sàárè ilé ayé náà là ń wá títí títí tá à ń fi kú lọ́kọ̀ọ̀kan à ń fi kú lọ́kọ̀ọ̀kan ẹ máa ní ẹsìn lọ́n ẹ sọ pé ọlọ́n anú àwa náà ká lówó ká lè sìn ọ́ wọn náà mọ̀ pé gbogbo bá ṣe ń bẹ́ káyìí yóò ṣe dáa ni bàbá ti rówó tán ká jókòó ká máa sìn ọ́ ni orí à ń bẹ́ ká kù sí. alhaakumut takathur hatta zurtumul maqabir títí tẹ́ fi wá dára sàárè wọ́n kì í ṣe sọ́láàtì ń sàárè kò sí títẹ̀lé tọ́lọ̀ nǹkan tó fẹ́ ṣe mánu sàárè wọ́n lọ pàdé ní tó gbélé ayé ṣe ni ẹ̀rí ilé ayé ni ilé iṣẹ́ wọ́n yẹn ti sẹ́nu sàárè ilé ayé ni ilé iṣẹ́ wọ́n yẹn ti sẹ́ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà àti àwọn ajábọ̀ ni àwa gbẹ̀sán tá a gbélé ayé ṣe bọ́ bá dáa ẹ lọ lé tọ́ dáa bí ọba dáa èèyàn bára rẹ̀ ń aburú ọlọ́run ṣàánú wa. àti ṣe wá fẹ́ là nígbà táwọn ọba kọrun yìí kùn kankan ayé yìí náà ni ayé yìí náà ni a lè bẹ́ẹ̀ nìkankan ṣe àfi lórí ọ̀rọ̀ ayé gbogbo ẹni tá a mú lọ́tà ọ̀rọ̀ ilé ayé náà ni a ní ronú méjì nínú ọpọlọ wa ti ilé ayé yìí náà lọ. àbà ntí ọba yẹ àwọn ẹni tó kalẹ̀ ayé kún tó bá wọn ó náà ní pé tí kálukú bá ti ń lọ kó dì mẹ́rù kọ́ máa gbá yìí lọ. wọlé ayé yìí tí ẹ ló ń ṣe títí tó ń fi kú àjọ wọ sàárè ni ńgbà tí bàbá rẹ̀ ò rí gbé lọ wọlọ́wọ́ àgbà yìí lọ. ìwọlọ́ dà lọ ayé ba tiẹ̀ jẹ́ òfin dání òfò ọ̀ àníráyé gbé lọ bì kankan ambos bọ́sì bọ́ọ̀lù ọdẹ́sùn rẹ̀ ẹ̀bọ̀ ẹwà anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam anabi ọ̀kálẹ̀ ayé kún kankan o ó ní ipò mi sílẹ̀ ayé a ti ṣe wí sáájú ó dàbí ipò arìnrìn àjò ni tó ṣe pé ń bẹ lórí ìràkúnmí rẹ̀ òórùn wa mú kankan kan ó wá rí igi kan lọ́ọ̀kan ló bá kú sọ̀kalẹ̀ ó sinmi lábẹ́ bòójì igi yìí ọgbọ́n ẹ̀wù rẹ̀ pẹ̀lú ó ràkúnmí rẹ̀ ó sì lọ láì mú nǹkan kan ṣé kí ni ó mú ni àbóòdì rẹ̀ ni ó máa gbé lọ kò mú nǹkan kan bílẹ̀ ayé ti ṣe rí nu. alayhi wa alihi wa ẹjẹ́ àtàrà rẹ̀ kákẹ́kọ̀ọ́ gidi ọ̀pọ̀lọpọ̀ wa ń janú fánu sọpọ́ mọ́lẹ́yìn ànábì lòun ìṣe rẹ̀ ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ kọjọ́ muhammed alayhi wa wa wọ́n ní máa wọ alimọ́rọ́pà aṣọ tí wọ́n lẹ̀ aṣọ tí wọ́n bá patch ànábì máa wọ̀ Allahu akbar sẹ́yìn lè wọ́ọ́rú ẹ̀ láì sí ìjòyè ẹ̀ lè wọ́ láéláé sísòkòtò kan bá fi lè fàyà pẹ́rẹ́ fẹ́ pé bàbá tẹ́lọ̀ sọ pé àbáyín lé aṣọ máa torí tá a bá ní ká ràn pọ̀ yóò tún fún tó bá tún fún yóò tún fàyà àmọ́ tá a bá lé aṣọ máa àyè ọwọ́ à ń kò ní máa tètè fàyà ẹlòmíì ò ní mọ tàka sórí irú mi láyé yìí kọ́ ní ti máa wá wọ aṣọ tí wọ́n lé aṣọ mọ́ èmi kọ́ ọlọ́mọdé ọ̀gá wa ni anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ń wọ aṣọ tí wọ́n lẹ̀ tí wọ́n lé aṣọ mọ́ nítòsí súnmọ́ onípa aṣọ tí wọ́n lánàá bí ń wọ̀ eléyìí tí lé aṣọ mọ́ ọ̀hún. ka tí wọ́n lé aṣọ má ní ṣòkòtò níbi tí máa pamọ́ èyí tí ó hàn áta ni tí kálukú rí anábì kankan ìwọ fẹ́ wọ sọtẹ́nìkan ọ̀wọ́rú rẹ̀ rí ní gbogbo ọ̀yọ́ rí nǹkan bẹ́ẹ̀ anábì alayhi wa wa wọ́n ní máa wọ àwọn aṣọ eléyìí tó ni wọ́n fi hún tí máa wúwo lára tí máa mú ooru mú yàn. anabi máa wọ̀ nítorí ìtẹríba anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn oúnjẹ tó yí anabi á máa jẹ bí kò ní búrẹ́dì gbẹ tí wọ́n máa sọ pé mi kọ́ búrẹ́dì òjọ́ ni ọ̀rọ̀ wa o abẹ́ ẹ̀kọ́ ni kò túmọ̀ sí kọ́ rẹ̀ tó bá ti bu lórí gbá wọn náà o torí tó bá ti bu náà lè ṣe ọ́ léṣe o so ṣùgbọ́n táwa ń sọ ni pé a ní búrẹ́dì ta ti jẹ láti jẹta ètò sì wà ń lé wa kò tí ì bàjẹ́ adúpẹ́ fọlọ́ bàbá fẹ́ ṣe kíní kan ká gbéra náà ni àbí ẹ̀kọ́ ni ká sì máa jẹ̀sùn kò sí tó burú bẹ́ẹ̀ ànábì àá máa jẹ̀rú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkà tá a jẹ kù lálẹ́ àná àbúrò lọ sọ́nù ẹ̀dàpọ̀ ẹgbẹ́ kíní tó iná kẹ́ẹ́ dábẹ́ sí kó gbóná ká jẹ so ẹ̀yàn máa sọ èmi kọ́ èmi kọ́ ìwálé ayé àti wá jìyà ẹ̀bẹ́ ìgbọ́rọ̀ òkè tó bá lọ ọ̀run àti jìyà ńkọ́ bákan náà ànábì sallallahu alaihi wa sallam máa jókòó lórí ilẹ̀ ànábì máa jókòó lórí ẹ̀ láì jẹ́ pé tẹ̀kàn bẹ́ńbẹ́ tá a bá jókòó lórí búlọ́ọ̀kù ní sọ́wọ́n máa ń sọ ah bàbá àwọn ọmọ ayé jẹ ah ah ah ah abúlé ah, jókòó lórí búlọ́ọ̀kù <laughs> ànábì máa jókòó lórí ẹ̀pẹ̀ salawatu rabbi wa salamuhu alayhi láì sẹ́yìn láì sí tẹ̀ ànábì máa jókòó lórí ẹ̀pẹ̀ akramakumullah ànábì tún máa jẹun lórí ẹ̀pẹ̀ oṣù méjì a máa kọjá ní ilé ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé wọn ò ní tàn àtùpà wọn ò sì ní dáná wọn ò sì ní dáná oúnjẹ fóṣù méjì gbáko kí ló dé tí wọn sáná lálẹ́ kò sépò tí wọn rọ̀ sí àtùpà subhanallahi alazim kò sì sí oúnjẹ táàtì ẹ̀fà àti táàfin dáná fóṣù méjì ànábì ó sì sí oṣù méjì yẹn òní jẹ nǹkan kan ju dẹ́bínú àtomi lọ sallallahu alayhi wa alihi wa sallam anabi wa ní àwọn alábàágbé pẹ́kó ṣeéṣe kọjá pé wọ́n ń sin àgùtàn lóòrèkóòrè wọ́n lè fún wàrà àgùtàn wọn wọ́n fún wa fànàbì sallallahu alayhi wa sallam pé kànàbì ò mú sallallahu alayhi wa alihi wa sallam ọ̀gá wa nù. anabi a máa sùn lọ́pọ̀lọpọ̀ alẹ́ nígbà tóun àtàwọn àyàwó rẹ̀ tí wọ́n pa ibi mánú tí wọn ò ní rí tí wọ́n lè jẹ. sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ọba jẹun sùn bó lójú yín ó rí láàárọ̀ la kò ń gba lójú ẹlòmíì ó rí bí ẹni tó ti pọ́ bá lè tọ́ níjà kí ló dé à ń jẹun sùn lálẹ́ àná ni ìbínú mo bá jí láàárọ̀ yìí ẹni tí ọba sọ́ra máa kàn gbòòlì <laughs> ìwọ́tẹ́bí ń pa. tó nítorí pé àfi ìyá ọ ọ̀jẹ̀ wá rí ìjọ awa àrí Allahu akbar wa ni fún anabi Adam sallallahu alayhi wa alayhi wa sallam wàláyé tẹ́yìn bá ń ka alayhi wa sallam ẹ ní lè tàbí kí ọjọ́ yí káwá ká máa sẹ̀mí pẹ̀lú kí gbogbo wọn máa wá wá fún níta ọmọ ọmọ ayé ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe fẹ́ nu ikú ká nàbì sallallahu alaihi wasallam sáyé ó sì jẹ́ ń dá nàbì náà sàlẹ̀ sà pọ́ùn fẹ́ jẹ́ ànábì aláìní tóun ó sì fẹ́ràn àwọn aláìní torí kọ́ ló ń fún lẹ́sàsà láàrin kọjá ànábì ọba àti kọjá ànábì aláìní ànábì ló ń sẹ́sà kó wọn jẹ́ ànábì aláìní ẹ̀rí ńgbà tó lọ́ọ́ ròyìn rẹ̀ ó ní laqad ja'akum rasulun min anfusikum harisun alaykum bil mu'minina ra'ufur rahim ọlọ́run ní aláàánú là nábì jẹ́ aláàánú là nábì jẹ́ oníkẹ̀lọ́jẹ́ lórí àwọn múmìnì kọ̀sẹ̀ dákún wọn já nábì ọba tí wọ́n máa gbéraga sáwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wò wọn já máa ń kankan ànábì aláàánú. Umar ibn al-Khattab anhu tó ṣe pé tá a bá kó gbogbo ọ̀nà tó gbà wá jọ ó tó láti fi sẹ̀lí. wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó wọlé wá bá nabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nígbà tí ànábì tó dùbúlẹ̀ lórí ẹni kan ẹni yìí ti wá fàlà sí ànábì sallallahu alayhi wa sallam lẹ́gbẹ̀ẹ́ ànábì wá jẹ́ni tó ṣe pé ó fi rọrí kan ó fi sí orí rẹ̀ ìrọ̀rí yìí báyìí awọ ni wọ́n fi ṣe àwọn ewé igi ni wọ́n sì fi kùn anabi ọwọ sọ kankan ju ìlọdì tó wà ń di rẹ̀ lọ gbàtí Umar rí Umar bá bẹ̀rẹ̀ sí ní sunkún radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam ni ma yubkika ya Umar kí ni ń pa àwọn Umar lẹ́kún Umar dáhùn ó ní ẹkẹrìtò Kisra wa Qaisar mo rántí Kisra olórí àwọn afárísáwá ọba wọn mo rántí Qaisar olórí àwọn rómáwá ọba wọn àwọn méjèèjì wọn sì jẹ kèfèrí ọ̀tọ̀ Ọlọ́run ọ̀tọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ọlá táwọn wà. nínú asọ olówó iyebíye báyà sanya ni o àbí aṣọ àhàríìrí àbáṣọ àrán àwọn asọ olówó iyebíye tí wọ́n máa tẹ̀ǹtẹ̀ fáwọn táwọn máa jókòó lórí ẹ̀ àwọn wúrà fàdákà lóríṣiríṣi tí wọ́n kọ̀rọ̀ kiri ka gbogbo tí wọ́n bá wà tọ́jú pé wọ́n fi dára sára ògiri dára sára aga àwọn ọ̀tọ̀ ọlọ́run tá a nàbì ìwà anabi sallallahu alayhi wa alihi wa sallam wa anta rasulullah ìwà sini ránṣẹ́ ọlọ wa khiratuhu min khalqihi ẹni tó lóore jù nínú àwọn ẹ̀dá rẹ̀ ala hada ìwà lọ wá wà bó ṣe wáyé ló ń sùn lórí ẹni lẹni falà sí ọlẹgbẹẹ tó wá jẹ́ pé pílò rẹ̀ ewé gílásán ni wọ́n rọ sínú rẹ̀ níwọ anabi sallallahu alayhi wa sallam lọ wá ń gbórí lé ah faqala afi shakkin anta ya ibn al-Khattab tó ń ṣe iyèméjì ni ìwọ ọmọ Khattab ó ń ṣe iyèméjì pé mi là nàbì ọ̀rọ̀ ni tó fi wá jẹ́ pé táwọn eléyìí wà nú ẹ̀ lọ́jọ́ lójú. anabi sallallahu alayhi wa sallam wọn bí Umar bẹ́ẹ̀ ama tarda an takuna lahumu dunya wa lana al-akhirah ṣé ìwọ yọ́nú sí kí àwọn eléyìí ó dilé ayé tó ń wí mu kọlọ ó sì fà wà lọ́rùn qala bala Umar radiyallahu anhu ó ní bẹ́ẹ̀ ni ó tẹ́mi lọ́rùn káwọn dayé mu káwọn rọrùn qala fa huwa kadhalik anabi sallallahu alayhi wa sallam ni bẹ́ẹ̀ náà ni ó rí ulaika qawmun qad ujjilat lahum tayyibatuhum fi hayatihim ad-dunya àwọn ẹni tí wọ́n ń sọ̀n wọn ẹnìkan ni tọ́lọ̀ ti kánjú fún wa ní gbogbo dáadáa wọn láti ilé ayé ń bì í tí wọn ní dáadáa kan tí wọn rí gbà lọ́dọ̀ ọlọmọ tọba di lọlá gbẹndàlù kìyàm akaramakumọlá ilé ayé dá o ilé ayé dùn o ṣùgbọ́n aburú pọ̀ ń bẹ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ fún kọ́mọ́ bá jẹ́ kéèyàn gbá fáwọ̀ kéèyàn má bàa wà pàdánù alùkìyàm aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بليه الخير يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله تابت وسنة النبي محمد صلى الله عليه وآله وسلم أرى وحديث تقوى جدا níbi tá nàbì sallallahu alaihi wasallam ti ń sọ fún wa kí ni ilé ayé jẹ bó ti ṣe yẹpẹrẹ tó bí o ti ṣe german kankan à ń bọ tìbọn sí ipá wa tẹbàtì à ń lọ sóòtì àní wa gbárí lé àní gbárí mọ nǹkan tí ó jẹ kárọ́nà lọ tó bá lọ la gbẹ̀ndà kìyàmà ó wà nínú ẹgbàá wọrọ láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu ọ̀là nàbí muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní ad-dunya malcuna mal'unun ma fiha ila dhikrullah wa ma wala aw aliman aw muta'alliman rawahu at-tirmidhi bi sanadin hasan. ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ní nǹkan ẹ̀kọ́ nílé ayé o nǹkan ẹ̀kọ́ sí ní nǹkan tí ń bẹ nínú rẹ̀ àyàfi ìrántí Ọlọ́run àjẹ́ pé mi pẹ̀lú rẹ̀ ká múra sí ìrántí Ọlọ́run àyàfi nǹkan tọ́lọ́run bá bá nífẹ̀ẹ́ sí nínú ilé ayé yìí àjẹ́ pé mi pẹ̀lú rẹ̀ ká gbá bá nífẹ̀ẹ́ sí nínú ilé ayé yìí ọ̀nà ni ká sẹ̀sì fọ́lọ́run ká sọ Ọlọ́run nínú ìjọsìn Kama má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn ká fún ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́lá lórí nǹkan alẹ́ ayé ká jẹ́ni tó ṣe wípé àní gbọ́ka tiwa fájájẹ á máa ronú nípa pé ọjọ́ kan ọjọ́ kan tóní kálukú wọ́n kó nínú ilé ayé yìí kí ni tá a lọ bá lọ́dọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé èèyàn fún rúrò rí báyìí èèyàn fún lọ́lá àyàfi ẹni tó bá jólùmọ̀ àbẹ́ni tó sì jẹ́ni tí ń kọ́ nípa àmà àwọn ni ò ní jẹ́ni ẹ̀kọ́ nínú ilé ayé yìí èyí sì tún sí sílẹ̀ fẹ́ni tó fẹ́ mà láti mà torí pé àjùlọ ọlọ́run ọlọ́run ni kí máa ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ báwo wá ni nígbà tí èsì pé wọ́n gun di ọ̀rẹ́ yẹn ayé lòfin wá wò ó gbé àyò sí fún wọn má láti dẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ayé rẹ̀ sí sílẹ̀ aláàánú lọ́lọ́run tó ọba lè jólùmọ̀ jẹ́ni tí ń kọ́ mà nítorí pé àwọn eléyìí náà ń bẹ nínú nǹkan tí ó nǹkan ẹ̀kọ́ nínú ilé ayé wa yìí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tóní ma fiha nǹkan ẹ̀kọ́ nílé ayé nǹkan ẹ̀kọ́ ní tọ́wọ́ àánú ẹ̀ ó mú kí gbogbo ilé ayé yẹn nǹkan kèé ṣe nǹkan awa àlọ téèyàn wà á di o ní ìròrí méjì tí wọn máa bẹ lórí dẹ ju ayé ayé ayé yìí náà lọ tọ́ba fún aláyé ọlọ́nbọ̀ a máa rí sọ́kọ́ ọwọ́ máa ròkè ọlọ́mọdé atáwọ́ ná ọlọ́nsàánú wá wọ́n ti níyàn wọ́n ní wọ́n ní wọ́n ní ẹgbọ́rọ̀ ayé yìí náà owó òfò yìí náà kò lórí ọ̀pọ̀lọpọ̀ ju bó ní ṣe lówó bó ní ṣe lọ́lá bó ní ṣe dáa fún mi èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí ọ. bẹ́ẹ̀ni ó tún wá nínú hadith láti ọ̀dọ̀ zayd ibn thabit radiyallahu anhu wọ́n ní marwan ibn al-hakam ọ̀ràn ṣe ti fẹ́ rí ọ. ìgbà tó wá jáde kúrò lọ́dọ̀ marwan marwan jẹ́ òun jẹ́ ẹni tí ń ṣèjọba madina ìgbà tí zayd ibn thabit olùmọ̀nlá ni nínú àwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wá jáde tó fẹ́ máa lọ ọ̀kan nínú àwọn olùmọ̀ ó wá ní n tó mú kí wọ́n ránṣẹ́ sí zayd ibn thabit ní ìsìn ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ kan tó pàtàkì ló bá sáré yára sí zayd ló bá ní à tí ò sí tí ẹ wá sọ́dọ̀ gómìnà ní ìsìn wọ́n bá wọ́n bi wá léèrè ni nípa àwọn nǹkan tí àwọn aláǹfààní láti gbọ́ lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam pé ká ṣàlàyé díẹ̀ fáwọn nínú rẹ̀ nínú tí mo wá sọ fún wa pé mo gbọ́ pànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀sọ̀ lọ́rọ̀ ó náà ní pànàbí sọ pé man kanat ad-dunya hamma farraqa amra wa ja'ala faqrahu bayna 'aynayhi wa lam ya'tihi min ad-dunya illa ma illa ma kutiba lahu جمع الله له أمرا وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة رواه ابن ماجه بسند صحيح olùmọ̀sọ́pẹ́ mọ̀pọ́pọ́ nàbí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá yẹ pé ilé ayé nìkan ló fojú sùn ilé ayé nìkan òun náà ló mumú láyà rẹ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ọ̀rọ̀ ara ọyọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ olúwa rẹ̀ rú fún un nǹkan tí kò ṣe déédéé olúwa rẹ̀ nù ọlọ́run da ọ̀rọ̀ rẹ̀ rú fún ọ ò ní rójú tu ọ̀rọ̀ rẹ̀. wọ́jà alẹ́ fọ́kọ̀rọ̀ hu bẹ́yìn náà àyìn náà yìí òṣì rẹ̀ ò ní jìnnà sí ọmọ àrí lójoojúmọ́ pé lóṣì náà ni ọ. torí pé gbóńdóhùn kó rí kójọ nu pàǹtí ilé ayé náà òṣì náà ni ọmọ àbọ̀jà. àwọn olùmọ̀sọ yìí pé ìtumọ̀ pé iwájú ẹyinjú rẹ̀ méjèèjì lòṣì rẹ̀ ọ wà ó ní pé bùkátà kẹ́nìkan lè sọ fún ọ pé lóṣì ni ọ ìwọ náà ti dàmà ẹ̀rí tẹ́lómi ọ̀sán kó gbogbo bá ṣe kó gbogbo ẹ̀ náà jọ tán kó jẹ́ wúlò kò sànfàní kankan kí ló fani gbogbo pàǹtí rọ́ọ̀yì. yẹ́s pàǹtí ni pàǹtí rádaràda ni nítorí pé ìwọ láfojúsùn méjì jùlẹ̀ ayé lọ ọlọ́run ọba wa fi òṣì ti bọ̀ ọjà òṣì rẹ̀ ń ò ní bọ̀ wá ọ̀ máa rí wájú rẹ̀ ni. walam ya'tihi mina dunya illa ma kutiba lahu ọ̀ wá ní rìn kankan náà sí ọ wàhálà rẹ sí ọ ìròrí òfò rẹ tó òfin ní ìròrí mi ìjọ ayé lọ. wọ́n lọ ń ta ṣúgà wọ́n náà ló tún ta ló tún sọ wọ́n náà ló tún ta bàtà wọ́n ló tún ta búrẹ́dì wọ́n ló tún ta ló tún ta ah, gbogbo nǹkan lẹ́yìn gbogbo owó àdúgbò yẹmi ni wọ́n kó àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ọ̀dà afẹ́ ra lúrú àlúrú náà wà táwa ríru irú náà wà àhà bẹ́ẹ̀ wọ́n lọ ń ta sìmẹ́ǹtì òun tún ta rú wọ́n lọ ń ta sìmẹ́ǹtì òun tún ta lúrú nítorí pé àfojúsùn rẹ̀ ayé yìí náà ni àníkọ́bọ̀ kan ò ní jáde ládùúgbò táwa lè rẹ́ran ra ẹran náà ń bẹ̀ àà mùsùlùmí bẹ́tù ọ wá ní ní ti ń tọ́lọ̀ nǹkan fún ọ lọ ká gbà fọlọ ẹ kìràkìtà kọdọ́là òsì jíjáde nígbà táyọ̀ táwọn atáfi sàṣùbà tán mẹ́fà o ti sọ̀rọ̀ pé ẹ̀yin ti wà á mọ́kú ara yìí ẹ̀ jíjáde ńlẹ̀ agomẹ́ta àbọ̀ ni àbọ̀ ni hàn ẹ bá oríire náà wà ní mọ́kúá mọ́kúá aago mẹ́fà àárọ̀ oríire lélẹ́yìn torí owó náà nì tẹ́ ẹ bá wá dà á lẹ̀ tẹ́ tún sà ẹ́ pé kò ní ju tọ́lọ̀ nǹkan lọ tọ́ba ya lẹ́tọ́ ròkun tọ́rọ̀ sà tọ́ba dàgbà tọ́wọ̀n bá ọba ti pa tọ́ba wá fàbọ̀ sílé ẹ gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ìmánì lẹ́nu ọ̀daràn wàhálà tí ruwa sí láyé ìyá máa ń ṣe kékeré ni bó bá dé wàhálà ní bá dowó à irú yóò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀rí tọpọlọpọ ọmọ sọ bẹ́ẹ̀ ẹ̀yin gbà tó ti ná gbàrà tó ti ná gòrò nítorí wọn bá kọ pé èèyàn dá lèèyàn máa dà gbogbo wàhálà rẹ kò lè sọ di tó ní dà ẹ̀rí tẹ́lómi ọmọ sọ pé fífẹ́ tó ń fẹ́ wọ ọkùnrin yìí ni òjò wọn lówó kò sí wàhálà máa lọ ó rí pé kádàrá rẹ zero over zero náà ló gbé wáyé eléyìí lọ́lọ́run kan fi ń ṣàánú rẹ̀ débi òfin pọ́ ẹni tó bá jáde yóò yà lẹ́nu pé Allahu Akbar àti bọ́lọ̀ ń ṣe pọ́ náà nù kí èmi ò ní ní nǹkan kan ẹ̀ ń bọ̀ lọ wá wà ta ló lè ta jọkọ rẹ̀ tó ní lówó tọ́lọ̀ ń bá kọ́ lòó kọ́dà kò sí bí ó fẹ́ ṣe tánàdì rẹ̀ ó ní náà ni àmọ́ tọ́lọ̀ ọ̀bá kọ̀ǹkan sọ pé ìwọ ìyàwó tó ń fẹ́ wọ lọ ń òun yóò bá ìyàwó ní èso lóògùn ìran èso lóògùn ambọ̀sibọ́sí wọn á pé wọ́n ń gba rìsìkì rẹ̀ ọba kọ obìnrin lẹ̀ ipe kò ń lè bá ríran rọ ọ̀kan kárìsìkì ó lè máa rọ̀jò sínú ilé òun àbá òsì náà ní ro eru sínú ilé rẹ̀ torí àkọọ́lẹ̀ kálukú ní bá a ká òní níjú tọ́lọ̀ kọ fún ọlọ́mọta rẹ̀ dànù. anabi sallallahu alaihi wasallam sọ man kanat al-akhiratu niyyata àmọ́ gbogbo ẹni tó bá pẹ́ àfojúsùn rẹ̀ lọ́rùn ọ̀run ọ̀run ọ̀run kẹ́ láyé kẹ́ má láyé àmọ́ ọ̀run náà lè fojú sí jama allahu lahu amra ọlọ́wọ́n bọ̀ kpọ̀rọ̀ rẹ pọ̀ sójú kan náà ọlọ́wọ́n bọ̀ kpọ̀rọ̀ rẹ pọ̀ sójú kan náà wàjàlẹ ghinahu fi qalbi ọlọ́wọ́n wa fi ọ̀rọ̀ rẹ yóò fi sínú ọkàn rẹ ẹni tó lọ́n bá rọ̀ lọ́rọ̀ nínú ọkàn rẹ ó lọ́rọ̀ ju ẹni tí ń kówó ká lọ. nítorí pé mò ń kówó ká lọ́wọ́ kéésù ni wọ́n ń pè lọ́rọ̀ òṣì burúkú lélẹ́yìn nítorí pé kò sí ní tó fẹ́ kó lọ́wọ́ tí ó tù ó tún máa wò pé ẹ ẹ kàn sọ pé mo lówó ni ṣé mo á ní tó lágbájá ṣùgbọ́n tọrọ bá ń bẹ nínú ọkàn èèyàn òní wọ́n ń pè láyọ ọkàn kékeré báyìí lónìí ó sì máa gbádùn jẹun tó lówó lọ nítorí pé òfojú sí nǹkan tẹ́lómi ni òun dúpẹ́ fọlọ́ lórí ìwọ̀nba tí wọ́n ni ní tí wọ́n ń pè ní àdìkínú àmọ́ tó wáyé pé owó lásán ló wọ́n ó lówó lọ́wọ́ olòṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ó lówó lọ́kàn ọlọ́rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn torí ẹni tó lówó lọ́wọ́ kò ní tó ẹni tó lówó lọ́kàn yóò máa dúpẹ́ fọlọ́n ètò ọlọ́run ṣe fún mi ọlọ́run má bàjẹ́ akramakumullah ọlọ́run ó fi ọrọ̀ rẹ̀ sínú ọkàn rẹ̀ wà á tẹ́tù tó níyà wà ọrọ̀ ọ̀gímà ọlọ́run wa máa múlé ayé lé ọ̀ká tó ń ti pélé ayé ọ̀fẹ́ jókòó lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nìkan máa lé ọ̀ká ọ̀dọ̀ rẹ̀ náà nìkan lọ. sọ àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ ni ẹni tí máa ń rí owó ilé ayé yìí sá ìní máa lé ká ẹni tó bá yẹ pé ìnìwọ́ lé ká wàláhì yóò máa rí ọ̀tá ni wọn náà dán wò lónìí ó ti lélé ayé débì kan ó rí nǹkan kan mú bẹ́ẹ̀ zero náà ló mú máa ṣiṣẹ́ rẹ̀ ò pèsè kọ́ máa ṣiṣẹ́ o àmọ́ tí ó jẹ́ pé bí mò ń ṣe ń ṣiṣẹ́ yìí bí mò ń ṣe wá rìsìkì yìí ntí nì tí ń fi wá bá kìyàmà mi ó ti dá ní kọ́ lọ́wọ́ fún mi ọlọ́run má sì torí ayé yìí kọ́ àlùkìyàmà mi mi lọ́wọ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú gbogbo ń tọ́ bá fún mi ntí ń rí mú lò ní fìràn jẹ́nà wọ̀ jẹ́ ọjẹ́ pé lọ́wọ́ lórí rẹ̀ ń gbogbo wa wà láàrin ìsìnkí ọmọ ilé ọ̀ka ni sẹ́yìn ọmọ pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé wọ́n máa fowó lé ọkọ wọ́n máa sọ pé ń fẹ́ wọ́n máa fi bẹ̀ wọ́n máa sọ pé ń fẹ́ ẹ bà bó lẹsẹ lè máa ṣe bá ẹ kó kalẹ̀ kí n mú kàn bẹ à á ní gbogbo ẹ̀ rà yín náà ní ìfẹ́ gbogbo ẹ̀ tẹ́ bá ti ní gbogbo ẹ̀ bá ní ìmú kankan ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ pé òní ọ̀lọ́tẹ̀ bá ti owó lọ́rùn owó ni wàá lé wọ́ọ̀ka kí ló dé nítorí pé àfojúsùn rẹ kìí sáyé yìí àfojúsùn tiẹ̀ ni alqiyama torí ilé ayé ìsèǹtì àmà wáká sáté bàtì nínú hadith abu huraira radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn ápèlé ayé ilé asán lásán ni kọjá mọ́ nǹkan kọjá máa ń kankan ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir rawahu al-imamu muslim ó nílé ayé tẹ̀rí ọgbà ẹ̀wọ̀n ni fún mùmí àlìjánà ni fún kèfèrí ẹ̀yin náà ẹ dá a ma ṣebí ní ìsìn pé ẹ jọ kí kémi náà máa mu ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù báwo ọlọ́mọdé ọmọ mú kú ọdà nísìnyí báyìí téèyàn bá lọ́rẹ̀ẹ́bìnrin tó ní kéèyàn kéèyàn bó ń sùn kọ́ èèyàn èèyàn kọ́ lóyìn lọ wá òun náà lọ sáré pé àwọn òbí láàrín gbà tí ìsìnkú ọ̀fẹ́ wọjà á ná máa rọrùn. yóò ní sí gbogbo nǹkan náà ní ọ̀wá dáa ni nígbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí. mọ́sẹ̀lẹ̀ mọ́sẹ̀lẹ̀ mọ́sẹ̀lẹ̀ sẹ́mi pọ́pọ̀ wọn adùn tiwa kí ni ọ̀wá tọ́ fún kèfèrí ó ṣe kí ló burú pé kí kèfèrí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà òfin sọ pé téèyàn bá ti jẹ́ kèfèrí kò sẹ́ṣẹ̀ mà kí ló fẹ́ jẹ́ tẹ́nìkan sọ pé kò tọ́ kí ló fẹ́ ṣe tẹ́nìkan sọ pé kódà torí ẹ̀ àlìjẹ́nà tiwọn làwọn wà yìí tẹ́ ẹ mọ̀ pé lálùkìyà tọ́lọ́n bá sáwa náà lọ́mọ àlìjẹ́nà kò sí kọ̀tọ́kọ̀tọ́ ma gbogbo nǹkan wájú rẹ lọ́tọ̀ kèfèrí kọ́ jẹ tiẹ̀ kó yó látàyé ń bì kò sí nǹkan kan tí ó jẹ lọ́rùn jù yà lọ tí èèyàn bá ti lè ṣe èsì pínrín tó bá kú nípò kọ̀dí mùsùlùmí ìyá ní lọ́ọ́ o wọ́n yẹn sì kó fùfú lọ sálùkìyà mọ̀ dábàá pé kó kó lọ́ọ́ so yóò jìyà lọ́ọ̀ni kò sí ọ̀rọ̀ pé bóyá ẹ̀yìn àfikún bọyọ̀ kan bẹ̀ wọ́n sì kọrin bẹ̀ orin kíni ọkọrin kú ó jìyà kú ni. torí akramakumullah sílẹ̀ ayé tí wọ́n wá pè lọ́gbẹ́ ẹ̀wọ̀n fún mọ́mì ní ibẹ̀ lọ́tẹ̀bàtì ìlọ́tẹ̀bàtì lórí rẹ̀ náà lẹ́wọ̀n àmọ́ sí làlàkókò fẹ̀fẹ̀ tí ò ní tùmà. akramakumullah nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wani inna dunya kullaha mataa wa khayru mataa dunya almar'atu salihah rawahu imaamu muslim anabi sallallahu alayhi wa sallam ni gbogbo ilé ayé yìí ẹrù gbádùn ni ṣùgbọ́n ẹsọ lò ẹsọ mú yéésì gbogbo ẹ náà lọ yẹ kẹ ẹ dàyàkó anabi ni èyí tó lóore jù nínú ẹrù gbádùn ilé ayé ó níyàwó rere yẹn ni pé nínú tó yẹ kẹ́ ẹ máa wá nulẹ̀ ayé nu ẹ rí i pé a sọ yìí pé àwọn olùgbàgbọ́ òdodo tiwọn wọ́n máa ń sẹ̀sà tí wọ́n lò nulẹ̀ ayé ni o ti dé pọ̀ fẹ́fẹ́ yà ó má kàn fẹ́ obìnrin kóbìnrin ìyàwó rere kọ́ máa wá nínú nǹkan tí èjẹ́ kéèyàn padà wá pàdánù nù ìyàwó rere ni kò máa wá a ah, ó tiẹ̀ sanra ìyàwó tó sanra lèmi ń wá a ah, ó tínrín ìyàwó tínrín lèmi ń wá ah, kọ́dà àbíyèsí ó wà attractive ó wà ẹ̀ta gbogbo rọ́bùrùkù. ìyàwó rere kò sì lè jẹ́ ìyàwó rere àfi jẹ́ mùsùlùmí àfi jẹ́ pé ń ṣe tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àìmọye sọ pé ìyàwó náà lọ gbẹ̀sìn lọ́dọ̀ tiwọn ẹlòmíì tẹ́lẹ̀ pé kò sí lọ́mọ látàrí ìyàwó ni ọlọ́ọ̀fẹ́ dọ̀kásì ọfẹ́ gloria so àwọn bá sọ pé kò sí ọ̀rọ̀ pé sọ láti má dípò kí bàbá ọjẹpọ ní ẹ sẹrìn tá à ń fi wọkọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ìyá gbà má lọ ìyá gbà má lọ lọba di pé ẹ ẹ ní bínú ní bá ẹ ní bínú pé ẹrí mi mọ́tíláṣí má fa ẹ gbọ́dọ̀ káwọ̀ ọmọ bínú àbí kọ́lọ̀ ọmọ bínú sí ọ <laughs> tiwa ti jẹ́ ọlọ́run tí ó ju ọ̀nà nìkan má bínú sí ọ ìjọ́sìn ní tí ó bí ọ̀nà tí ò ní tí ó bínú sí ọ oníkọ́wá Islam àbí ọ mùsùlùmí odi kèfèrí ọkùn kèfèrí yẹn náà ní tààrà. akramakumullah ó tún wá nínú hadithi sahal ibn sa'd ibn sa'idi radiyallahu anhu ó ní àwà pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní dulxuleifa dulxuleifa ibẹ̀ ni wọ́n ti máa ń gbé miqat ní madina tí a bá fẹ́ lọ sí hajj àbí umra ní makka dulxuleifa lẹ́ lọ́lẹ́ ti lọ gbé al-ihram ó lànà bí bá rí ti kú kalẹ̀ anábì wa ń bi àwọn sàhábà yìí pé sẹ́rù àgùntàn yìí lè jọ ẹni tó ní lójúmọ́ wọ́n ní rárá o òkú ń betí ẹran kò lè jẹ́ ẹni tó ní lójúmọ́ anábì wa ní fawalladhi nafsu muhammed biyadẹ mo fi ọlọ́run ọba tẹ́mi muhammed bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra lẹ́dúnìyà ahwan ala Allahi min hadhihi ala sahibiha mo búra wípé ilé ayé tẹ́ rí yìí báyìí tó ń tí gbogbo ń tí ń bẹ nínú rẹ̀ ó yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba ju bí òkú nbẹ́tì àkùtàn yìí ti fi yẹpẹrẹ lọ́dọ̀ ẹni tó ní lọ. Allahu akbar ilé ayé tí ọjà máa ń kankan ó yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́ ju bí òkú nbẹ́tì àkùtàn bó ti fi yẹpẹrẹ lọ́dọ̀ ẹni tó ní lọ. anábìíní. ولو كانت الدنيا تزن عند الله جناح بعوضة ما سقى كافرا منها قطرة تبقى جاك اللي هيك كورة تبقى بلولي أصوان tọ́ba lọ jẹ́ kó wúwo tó ìyá kan nínú ìyá méjèèjì tí ẹ̀fọn ní tọ́ba tí gbogbo láyé yìí bá wúwo tó ọ̀kan nínú ìyá méjèèjì tí ẹ̀fọn ní ọlọ́run ọba ìbá ti mú kí káfìrí kó rí ẹ̀ka kan omi ẹyọ kan múnú ilé ayé ìyẹn ni pé ilé ayé yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run débi wípé ó fúyẹ́ ju ìyẹ́ ẹ̀fọn lọ ẹ̀dákun bò lẹ̀ ẹ̀fọn gan ti wúwo tó táwọn á ń sọ̀rọ̀ yẹ kan nínú ìyá rẹ̀ méjèèjì gbogbo ilé ayé rọ yìí kéde sí ilé ayé rọ gbogbo bó ṣe rí kò wúwo lọ́dọ̀ ọlọ́run tó ìyẹ́ nínú ìyá méjèèjì tẹ̀ fani nítorí tó bá lọ wúwo tó ìyá ẹ̀ fani ọlọ́run ọba ìgbà ti jẹ́ kí káfíìrì kó rí ẹ̀ kankan omi ẹyọ kan kó rí mu nínú ilé ayé yìí sílẹ̀ ayé tó mọ̀ á bàtì mu nonsense kọjá mọ̀ kankan irọ́ lásán ẹrù ẹ̀sán jẹ́ àwọn tó ní lánàá ń bò làwọn wà wọ́n ti lọ bí ìgbà tó lọ́wọ́ bọ̀ ṣẹ̀dá wọn rí àwọn táwọn ń bẹ̀ náà lónìí báwọn kò sì máa sọ lẹ́yìn wa nù ń bò làwọn náà wà àwọn náà lọ́njọ́ kan náà ni nígbà kálukú bá sì ń lọ àní mú nǹkan kan lọ. àmọ́ ọ̀nà tá a gbà kójọ ọ̀nà tá a gbà wá ọ̀nà tá a gbà ló ẹjọ́ rẹ̀ ọmọ bá wa lọ títí dàlù kìyàmù kọ́lọ̀ ń sànù wa ilé ayé tí ọjà máa ń kankan ẹkìtọ́ bá lọ ní ìpínrin ni ọlọ́run ọba ọba dé fún kèfèrí lómi mú bẹ́ẹ̀ ṣe náà làwọn máa wá tẹ́ iná làwọn akàkọ́jú rẹ̀ apọ́n bí ojú àgbà kò nítorí ayé tó bá ti rá àwọn tí wọ́n jọ ń du ayé ojú rẹ̀ ọ̀pọ̀n ni ó sunu dúdúdú bíi tàgbákò ilé ayé rọ ilé ayé rọ ilé ayé rọ àti ẹ̀mú kọ mí ta fi lè yìí náà ni ẹ wọlá irọ́ kọjá mọ́ kankan irọ́ wọ́n bi ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n léèrè wọ́n ní ayyu khalqillahi asghar kí lọ́ọ́ mọ̀tọ́lọ́ ń dá tó kéré jù náà bá bí ẹ̀yin náà léèrè kí lè bá wí sẹ́wọ̀n káwọn ọmọ sọ pé ah, ọmọ náà kún ní ọ̀jẹun o ọmọ náà kún òsè fojú lásán rí wọ́n ní èwo lọ́lọ́run dá nínú ẹ̀dá tó kéré ìbéèrè ńlá ọ̀jọ̀gbọ́n yìí wá ní adúnìyà ilé ayé yìí gbogbo ilé ayé yìí ó ń lẹ̀dá tó kéré jù á ah, ẹ dákun ẹ mo pé ẹ gbọ́ béèrè tí mo ṣe dà mo ní ẹ̀dá wo lọ́lọ́run dá tó kéré jù wọn ní ilé ayé la pè àbí wọn náà gbé de ilé ayé ó ní kí ló dé ó ní sẹ́fà nàbì wa alihi wa sallam ó ní gbogbo ilé ayé yìí kọ̀ wọ́n ìyá kan nínú ìyá méjèèjì tẹ́ ẹ̀ fán ní àwọn ló kéré jù ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dà ẹni tó wá sí rere náà ó ní èsè sùgọ́mù tó náà bá ní ajẹ́ pé gbogbo ẹni tí bá wá ń gbélé ayé tí ń gbé tayọ ntọ́ dájú òun náà ni pé òun gan-an náà yọ wá yẹpẹrẹ jọ ẹ̀fọn lọ. ẹ wàláhì gbogbo ẹni tẹ bá rí ọ ah, ayé mi ǹjẹ́ ah, kẹlẹ kọ bàmí láyé jẹ ah, ọ̀nà tí mo ti ń jẹ ǹjẹ́ bàtà lájọ fún orogún òwò ni kẹlẹ ẹ ọgọbàjẹ ilẹ̀ ti má irọ́ lásán òfútu fẹ́ wọ́n gan ó kéré kọjá ẹ̀fọn tó ń tọ́ ń jà sí òun òun náà fúyẹ́ ju ìyẹ́ kan nínú ìyẹ́ ìyẹ́ méjìlá bìlífù bẹ́ẹ̀ fan ni lọ ó ní ìyẹ́ ẹyọ ẹ̀fọn kẹta tó bá gbẹ ẹgbẹ̀rún báyìí wọ́n kú ni ẹyọ kan wọ́n á ní gbogbo ilé ayé yóò wúwo tó Allahu akbar torí ẹ ẹ jẹ́ ká ronú o àǹfààní kéèyàn gbọ́ oníkéèyàn ó ṣiṣẹ́ tọ̀ oníkálukú wọn mọ̀ pa àṣìǹbì lánàá kọ́lọ́n tó pé káwa náà máa bẹ̀ láyé lónìí ọ̀la àwọn èèyàn míì ni ọmọ gbáyé ǹjẹ́ èèyàn bá sì gbọ́ téèyàn tẹ̀lé iní máa ń téèyàn láǹfààní yàtọ̀ sí èèyàn gbọ́ téèyàn fi ti pàlàbà ìmọ̀ àdìbà ẹjọ́ ni tẹ́bọ̀ sì gbọ́ ẹ máa sọ fún ẹ wọ́n sọ fún ẹ kí ló dé tó fi wá rí pé ní tí wọ́n ní kọ̀ dáhùn iná lọ́ọ́ bá kú kò burúkọ tẹ̀síwájú pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ tó ń sè é kò sí tó burú pẹ̀lú kọ́ ọmọ wa bárísìkì rẹ̀ ó sì lékún sí i àmọ́ má jọ jẹ́ torí ayé lásán torí òun wáyé fáyé òfò ní máa já sí ìyẹn máa wáyé fọ̀rùn gbogbo ń tọ́rin inú ilé ayé yìí má jọ jẹ́ pé ìwọ lọ́mọ agbẹ̀yìn níbi àti fi máa wọ̀rùn níbi àti fi máa wọ̀rùn má jẹ́ kó wọ́ ọjọ́gà rẹ ìwọ ní kó ọjọ́gà owó rẹ nítorí tówó rẹ bá jọ́gà rẹ àwọn ọmọ rẹ ó àmọ́ tí wọ́n bá dọ̀bọ̀ owó rẹ ó lè ti ṣe ra rẹ láǹfààní fún tí ó wúlò fún ọ́n bí àti tí ó wúlò fún ọ lọ́la. torí ẹ ọjọ́ ká tara pípélé ayé wa tá a wà yìí ojoojúmọ́ ayé là ń gbọ́ tí wọ́n sọ pé lágbájá kú tàmẹ́dó lọ dóòlò òsínmá táwọn èèyàn tó ti pé ń bẹ́nu wọn ẹni tó jẹ́ múmi ni tí kìí fẹ̀sìn ọlọ́run ọba ṣeré. níwọ̀n bá ń táwọn èèyàn ríran rí nínú ti àtiwọ́ ẹlòmíì nínú àwọn tó kù wọ́n lè jẹ́rìí dáadáa fẹ́ lómi pé lágbájá ẹni ọlọ́run ah ọlọ́run kò foríjì ẹlòmíì ó sì kú ntí àwọn èèyàn ríran rí lára rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ní pọ̀ ni ọ̀daràn paraku ṣé pé kò fẹ́ràn ẹ̀sìn ọlọ́run rárá rárá alátakò ńlá ni fún lọ síwájú ẹ̀sìn ọlọ́run aláìfẹ́ gbọ́ ni nípa àlànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bọ́lá àwọn àtànàbì bá ní ibi ní ẹrìn sí ibòmí ni àwọn gbogbo wọn náà ní kú sẹ́mi pé gbogbo ẹ̀ ó tó wà fún wa àwa náà á lọ ńjọ kan táwa bá wá lọ kí rò pé wọ́n ń pa wa àwa là ń kọ̀wé rẹ̀ kọ nípa ara o. kọ ìwé dáadáa nípa ara rẹ. lódodo ètí màlẹ́kà ti kọ́ ń pa rẹ̀ òun ṣùgbọ́n ètò èèyàn náà tí wọ́n tún sọ ń pa rẹ̀ tó ọ̀bá sí ma òun náà ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nítorí pé antum ṣòhadà Allahi fil ard bẹ́ẹ̀ ni anabi wí ẹ̀yin lẹ́lẹ́rìí fọlọ́ lórí ilẹ̀ ọlọ́yin lẹ́dàá kó fún wa ń sẹ́rẹ̀ sí ọlọ́yin jẹ kó má jẹ́ kí kọ́gbà tí ò ní tán kalẹ̀ lọ́wọ́ wa ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó má wò bá a ṣe burú kó forí jìn wa kó ṣàánú wa kó má wò bí ṣe wọ́ wò ṣe dáa kó forí jìn wa ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kí gbogbo wa ká parí ilé ayé wa lórí al-iman kó ká máa sẹ̀mí lórí al-islam àwọn asẹ́tì ọ̀dà àwọn àwà tó burú ó kéré ni ó tóbi ni ọlọ́run kó gbà sọnù kúrò lọ́wọ́ wa àwọn àwà tó dáa àwọn àti tó sún wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi ṣe wa lọ́ṣọ̀ọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣoore fún wa kárí àwọn ọmọ wa kó ṣoore fún wa kárí àwọn aya wa àwọn òbí wa tẹ́ pé àwọn ti kú ọlọ́run kó bá foríjì wọn gbogbo àwọn tó kú lórí Islam nínú wa ọlọ́run kó foríjì wọn ọlọ́run kó kẹ́ wọn ọlọ́run kó gẹ̀ wọn ọlọ́run kó bá síjú àánú ẹ̀ wò wọn àwọn ẹni tó bí wọn tí wọ́n ti ṣẹ́kù láyé dì yìí báyìí ọlọ́ba kó má fi àìdá kó má fi tú wọn ká ọlọ́run kó ṣe dáadáa fún àwọn òbí àti àwọn ọmọ wọn dáadáa tọ́mọ ṣe tóbi ó fi jẹ́ ikọ́ yọnu sí ọlọ́run kó fáwọn ọmọ sí dáadáa tóbi náà ṣe tọ́mọ náà fi jọ́ máa re sí ọlọ́run kó fáwọn òbí wa sí dáadáa ọlọ́kan ọ̀jọ̀kan ọlọ́run ọba kó bá gbé wọnú ìlú wa ọlọ́run kó bá gbé wọnú ìlú wa ọlọ́run kó bá gbé wọnú ìlú wa tó bá gbé wọnú ìlú wa tán kó ṣe lóore tí ó lálùbáríkà kó ṣe lóore tí ó lálùbáríkà tó bá wọ bẹ̀ tán kó jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀ jù kó jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀ jù ká rántí pé lásìkò tá à ń ronú nípa abílẹ̀ ayé wa ti ṣe ma àti bó ti ṣe yẹ ká máa ṣe nínú rẹ̀ ká lè bá àrí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ká rántí pé ara ń yá rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run òun náà ní máa ṣe àsọ̀lẹ́tù lọ́pọ̀lọpọ̀ fọ́gà wa síwájú wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé Ọlọ́run ẹlẹ́dàá wa táwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀lẹ́tù fọ́gà wa yìí kọ́lọ́hún tó wá pa wá láti àwọn àjẹ́ mùsùlùmí kí ká máa ṣe àsọ̀láàtì fún ká sì máa kí ní kíkẹ́ ọ̀la. sallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله